je dunia hafiz kofi ló tún ní kẹwàá kan gbọ́n yé. ayélé o ayélé o. sẹ́ni mara kẹrẹ́ bàdó. ayélé o ayélé o. sàkímọ̀ níjọ. ọ̀fun ni lórúkọ mọ́díyẹ. wọ́n fẹ́ kó dìdì erin lọ́wọ́ ẹni. ọ̀fun ni lábẹ́ tí a wọ́n fẹ́ kó dìdì adé lọ́wọ́ ẹni. ayélé o ayélé o hey dunia ayele o ayele o kórìí má fi wa fáyé mu ká má fi ra wá fáyé mu torí kírakítá kírakítá àwa kò jọ àwọn kan lójú eh, eh. ó ń bá wọn kan nínú ní lọ́wọ́ ọrú wọn àwọn kan wá ẹni lásán ni wọ́n lójú ayé ṣùgbọ́n láyé ibì kan àgbà ni wọ́n eh, kọ́lọ́run má jẹ́ aṣẹ́rú ká má lọ fẹnukọ níwájú wọn Èdùmàrè dábọ̀ Èdùmàrè dákun o Èdùmàrè dákun o chai torí ayé le wọ́n lè sọ ọlọ́mọ dàgàn dákun yé. ayé le o ayé le o lẹ́dùnmáre ayé le o ayé le o ní lórúurú mọ́díẹ́ wọ́n fẹ́ gbòdìdì erin lọ́wọ́ ẹni wọ́n fún ní lábẹ́ sí ajá wọ́n fẹ́ gbòdìdì adé lọ́wọ́ ẹni ayélé o ayélé o ayélé o ayélé o. báwo ni ṣé wọ́n ókè báwo ni ṣé ọjà ń yá ṣòtà. bẹ́ẹ̀ mo tàn mọ́. àwọn ọjà tó tà lánàá yẹn ṣé o ti ṣàkáǹtì for everything. yes mama mo ti ṣàkáǹtì everything twenty thousand naira mo pa lánàá mo dẹ̀ ti ṣàkáǹtì. twenty thousand gẹ́rẹ́gẹ́. bẹ́ẹ̀ni ma. báwo ló ṣe jẹ́ twenty thousand gẹ́rẹ́gẹ́ oṣù ọ̀pẹ ò yọ wọ́n náírà nínú owó mi. twenty thousand naira mo pa mi ò ṣe mo bí twenty thousand naira náà ni mo pa. ó máa ń tó ní o wọ́n náírà ò gbọ́dọ̀ dín inú owó mi tí wọ́n náírà bá dín ìwọ náà mọ̀ pé àwọn fámìlì ẹ̀ ló máa gbé san kó o tètè yára ẹ̀ ń brain dáadáa ó gbọ́ ó gbọ́. ẹ ká ah era ra sa ṣẹta ẹ ká san lọ àtẹ̀sí kọ́sítọ́mà. ok ma ṣe. èlé èlé. ten thousand naira. èlé nǹkan. twenty five thousand naira. tàbá ṣe lè mọ nǹkan. thirty five thousand. tàbá kò náà ìsìn gbogbo ẹ̀ papọ̀ wá jèlò. seventy thousand. seventy. Mm. ẹ ìgbà tó ti wá jẹ́ three one ní báyìí ó yẹ ká wà cutting of money yes ẹ gbọ́dọ̀ reduce owó lóúnjẹ bẹ́ẹ̀ yes so jẹ́ ká pàjọ ẹ̀ sí fifty thousand yes lẹ́yìn <laughs> tó ń fẹ́ máa wà nǹkan every every time kọ́ máa buy market yẹ no ẹ fẹ́ customer nìyẹn ah, bẹ́ẹ̀ kò pé madam bá kó sọ pé fifty thousand ni mo ná yes. Mm, kò gbani ẹ má bínú sọ jálẹ̀ nìyẹn. kí la máa ṣe báyìí. Eh, ọ̀nkú eh, eh, ewu gangan lẹ fẹ́ rà because ẹ ti ń ná oríṣiríṣi nǹkan nínú ṣọ́ọ̀bù látàárọ̀. ṣé mọ̀ pé tíyàn bá ti rí nǹkan tíyàn fẹ́ ìyẹn máa wà workness and looking and find the person yẹn where i wan buy. ok èwo ni èló lẹ fẹ́ san. mo ní fi gbogbo ẹ fifty thousand torí pé nǹkan mẹ́ta mo fẹ́ rà kó nìkan yẹ kan. kálí wàlí dé fún ọkọ sọ. ẹ sanwó. ẹ madam nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi jẹ́ ìdá kan tèmi tó yẹ pé mi bá fẹ́ ra nǹkan èmi kọ́ máa price ẹ̀ nù nígbà tí wàá price ẹ̀ nù mo mọ tó jẹ́ màá ṣe wàá go wà hard work more to get money immediately faster. ẹ̀mí ìpè bẹ́ẹ̀ ṣe wà ń sìn kò sí owó tẹ ẹ tí ready àti rajà. you know i'm cashless now. alábàjọ you fight lion. Eh? o wá sí ṣọ́ọ̀bù mi ní àárọ̀ kó ẹsẹ̀ òṣì ẹ wá sínú ṣọ́ọ̀bù mi láàárọ̀ ìgbà tó ti ń ná tọ̀hún tó ní èlò lélẹ̀ èlò lélẹ̀ mo ti mọ̀ pé lè ò ní nǹkan rà so orí burúkú tẹ wá ṣe ní ṣọ́ọ̀bù mi ní láàárọ̀ yìí tẹ ti ná gbogbo ọjà tó wà ní ṣọ́ọ̀bù ní ìta ṣẹ̀ṣẹ̀ open tẹ kórí burúkú yín ó yẹ kórí bu yín bọ̀ta. ẹ wá gbogbo kan mo gbà mo gbà insultive everywhere but àná gba ìpè kí ló dé kí ló tẹ wá sú ẹ because i come price and market and insult me why. ìgbà tẹ ti ń sọ òyìnbó orí burúkú òyìnbó òṣì òyìnbó rádaràda mo ti mọ̀ pé kò sí nǹkan tó o ní tó fẹ́ rà ó yá kó ṣì bọ́ta. Ah, ẹ tún ṣépè gé. mo fẹ́ ṣe orí burúkú ni. ẹ wà wẹ́lẹ̀ o yes you are no way now èmi ò ṣe tulẹ̀ yìí o ẹ bá rò pé tulẹ̀ mi because I am dressed local I just come back to UK yes. kò fẹ́ da fún ẹni ó ní kókó ṣì bọ́ tanu ṣọ́ọ̀bù mi. no because I don carry money come now you are useless me you are useless customer so uh, ah, say na so dey sell market but now no problem I will get it for here now abi fuck off your. ó wẹ̀rẹ̀ bọ́ọ̀ta orí gbogbo ìlà lẹ́rẹ̀kẹ́ ó fi gbogbo gbogbo ẹ̀kọ́ fi ṣe ìlà olóṣì olórí burúkú ọkọrí burúkú tiẹ̀ wá rànyàn láàárọ̀ yìí ó lè kọrí burúkú tiẹ̀ ràn mí o. this is my life i never see this embarrassment in public. wo irú àwọn kọ́sọ́mà wèrè bíi eléyìí tó bá ti ń bọ̀ sọ fún wọn pé kò sọ́jà torí mo lọ pé kò sí nǹkan tó fẹ́ ra orí burúkú náà wá ṣe láàárọ̀ yìí ẹ wọ́n ti kó bá bèèmí láàárọ̀ yìí nísìn ẹ máa jà túrò àtò ìní ìní ẹ kí ni gbogbo òṣì ganan ẹ ìwọ gan kó sì wọlé kó sì lọ kó àrẹ́jì gbogbo ṣọ́ọ̀bù fún mi

kí ló kàn yín tójú bọ́lé ẹran lóru ṣọmọ yín ni mò ń nà ta ló pè yín. àmọ́ mi Tọ́pẹ́ ní sùúrù ah, ṣe fẹ́ lù ú pa ni ìdè ní sùúrù ìyún máa bọ́mọ wí díẹ̀ ní àdè filẹ̀. kí ló wá yín lẹ́nu kí ló wá yín lẹ́nu wọ́n ṣe ń jà lẹ́kejì yẹn ṣe wá kàn yín ṣebí face me and slap you lẹ́ ń gbé káàkiri wọ́n jàjà gbé yín sí flat òun lẹ ṣe ń tójú bọlé káàkiri nǹkan tí ò kàn yín ẹ ṣe ẹ bọ́ta ẹ bọ́ta ẹ ṣe láyéláyé yín láyéláyé yín ni mo sọ tí n bá na ọmọ mi tẹ́ ẹ wọnú ilé wa ẹ wọ nǹkan tí máa fojú yín rí in fact ọyá ẹ bọ́ ta. a ní ẹ má bínú kí ló dé tẹ́fẹ́ lù pa ó dà lù pọ́ńgà yẹn. Ah, ah, ẹ bọ́ ta ẹ bọ́ ta ẹ ṣe o ẹ bọ́ ta ó dà bọ̀ ẹ bọ́ ta sórí nǹkan tó dálẹ̀. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sórí nǹkan tó dálẹ̀ èmi ni mo. tí o bá rí nǹkan tí mọ́mí Tọ́pẹ́ fi ojú mi rí ní ọ̀sán yìí lẹ́nu pé mo ní pé kó má lu ọmọ ẹ̀ pàbí mo yẹn ń gbariwo ọmọ mo dẹ̀ wọlé pé kí n lọ sọ fún pé kó rọra kó fọmọ yẹn sílẹ̀ o tó bá mọ̀ nǹkan tí ìyá Tọ́pẹ́ fi ojú mi rí ní ọ̀sán yìí bí mo ṣe kúrò lábẹ́kúta tí mo yẹn wá sèkó tí mo wá gba face me and slap me tí mo yẹn dàdà rówó gba mí ní flat gbogbo ẹ ló fi sọ̀rọ̀ sí mi tán hmm. ó tún wá sọ fún mi wípé láyéláyé tèmi o anything tó bá ní ṣe pẹ̀lú òun àbó òun nọmọ òun àbí kí má tiẹ̀ wá sísàkà ní òun rárá kò sí nǹkan tí ò sọ sí mi tán lórí pé mo ní kó má lọ́mọ ẹ̀pá ṣé kó wá lọ́mọ ẹ̀pá ni ọ̀rẹ́ mi ṣé kò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. kò sọ jù bẹ́ẹ̀ lọ tí ojú nǹkan mi wà tó tún fẹ́ sọ ju gbogbo nǹkan tó sọ yẹn lọ ni. èèyàn burúkú ni wúma yẹn. ó yẹ kó mú ẹ báyìí kó lù ẹ kó fẹ́ pa ẹ. kí ló dé. ó lóun ò fẹ́ familiarity ṣé bóun ló ń bí ọmọ ẹ wọ́n lè yẹ kó lù pa. wọ́n lè ṣé ẹ̀ sọ yẹ kó lù ẹ bí kò sọ tójú bọ́lé wọn ó ti sọ fún wa náà ó ní nǹkan tó bá ṣẹlẹ̀ family àwọn ká má dá sí mọ́. Ah. yéé dandan ṣé dandan ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ ní pọ́ọ̀rì ṣé bóun ló lu ọmọ ìwọ ló jẹ̀bi o ìwọ ló jẹ̀bi because ìwọ ló tójú balẹ̀ wọn àwí fún ni kó tó dá ni àgbàjàkadì ni. ṣé mo yẹ wá rojọ́ fún ẹ sìn kó dáa bí. má rojọ́ rẹ̀ fún mi torí pé ojú ọ̀rẹ́ mi kò ní kí n má bá èso dúdú ọ̀rọ̀. o ṣe hmm. o ṣe gan o. all right. kò sí wàhálà. ayéle o ayéle o yìí máa yíjọ. òfun ni lórúkọ mọ́díyẹ wọ́n fẹ́ kó dìdí erin lọ́wọ́ ẹni. òfun ni lábẹ́ tí ajá wọ́n fẹ́ kó dìdí adé lọ́wọ́ ẹni. ayéle o ayéle o. hey dunia. ayéle o ayéle o. kórìí má fi wá fáyé mu ká má fi ra wá fáyé mu torí. Diola, Diola. ah, oh, girl. Ah, Roju and Lela Tojo, what have you been up to? Epo, iṣẹ́ ni. Every time ni mo máa ń miss yín. Ó gba àwọn cooking mi. Iṣẹ́ ni ò kí ń jẹ́ kí n ráyè. Wow. Ah. Diola, last time mi àti ẹ̀rí ra, ó sọ pé o ò ṣe tán school ni, but now that o ti ṣe tán, o tún tún ra ríṣẹ́. Ah, thank God o. ah, well, àdúrà tá à ń gbà náà nìyẹn. Téèyàn bá kàwé tán kọ́lọ́run dẹ́ pèsè iṣẹ́ so talking about your job what kind of job have you gotten. Uh, eh, bank ni mo ti ń ṣiṣẹ́. Eh. Ah, nice one. <laughs> torí ẹ mi ò kí n jẹ́ kí n ráyè wá máa rí yín dídé tí n bá ti lọ láàárọ̀ báyìí ó tún dalẹ̀ ẹ mọ̀ traffic Èkó everything kò easy. well thank God you have gotten a good job. Yeah. now àdúrà tèmi máa gbà fún ẹni pé kọ́lọ́n wa pèsè ọkọ̀ alálùbá. àmì yẹn gbogbo ni kókó di ọlára ṣe jẹ́jẹ́ o iṣẹ́ báńkì yìí kò jẹ́ kí èèyàn tètè rí ọkùnrin fẹ́ o mo tó bá ti lọ ní six thirty tí ò bá di ten ò ní wọlé ó sì single jọ torí Ọlọ́run. ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọkùnrin yìí kò sí ní tó fẹ́ really commit ni wọn bó a máa máa mm-hmm. hope for the best náà. ò ní lọ sí jẹ́ kí n wọlé ó wá bá wa ṣeré lẹ́nu ìrìn máa sóúnjẹ fún ìwà jẹ. ah ó jẹ ayé ti láti yí kò ṣe wà lára. so you don't you don't want to tell me you want to leave now. oh no. so kí ló wá ṣẹlẹ̀ ó yà máa gist mi. pẹ̀lẹ́ ọkọ mi báwo lẹ ṣe wá ṣe. Ah, kò easy o oníbìlì pé ọ̀bọ̀ gàgámà ẹ̀ kò mọṣẹ́ rárá. òní tí mo yẹ ti pẹ́ ọjà tó yẹ kó ń send lọ sí Port Harcourt mm. wọ́n send ẹ̀ sàbújá. Eh, bọ́ má bínú kí lérè tó ti sáàkì bọ̀bọ̀ gàgá máa yẹn ti pẹ́. mi ò lè sáàkì ẹ kí ni mo fẹ́ kí Zainab máa jẹ kí ni mo fẹ́ kọ́mọ ẹ máa jẹ mo ní láti lọ sàbújá fúnra mi kí n lọ gbọjà bẹ kí n gbé lọ sáré sí Port Harcourt ti Port Harcourt mo gbé lọ sàbújá iṣẹ́ wa di iṣẹ́ púpọ̀ fún mi kí ni mo ní wọn fún mm. gbogbo torí ẹ̀ ló jẹ́ kí gbogbo ẹ̀ rí bó ṣe rí ó rẹ̀ mí seriously ẹ ṣe bẹ́ẹ̀bì mi. o miss me ah we miss ẹ in fact may go miss ẹ seriously. Oh, my God! tí mo ti plan fún ẹ tẹ́lẹ̀ mo ti rò pé tí mo bá ti rí ẹ lónìí mo máa pack gbogbo ẹrù mi màá máa bọ̀ nílé ẹ báyà wá lo weekend. <laughs> o ní láti pack ẹ̀rẹ̀ ṣé o tó ṣe wáyé o mm-hmm. máa wọlé lọ́sìn wà lọ múra wà gbé báàgì ah. a máa wá jáde. Really? fífẹ́ gbé ẹ lọ jayé <laughs> tí ta bá jayé tán a máa lọ lé mm. gbogbo nǹkan tó bá miss lára mi yẹn màá tó fún ẹ one by one. àṣewó ọmọ mm, um. kan um, mo fi pé ìgbà tí ọjà wà just around the corner níbí báyìí kí n sáré lọ kí n ra one or two things so that má dọ̀dọ̀ ẹ̀ má lè dáná. ti miss oúnjẹ. ẹ̀yà ikú tí mo ń bọ̀. all right. pé ẹ kí wọ́n tètè máa lọ báyìí níbi kan tí mo fẹ́ yà. Ah, ah, eh, well anyway uh, since that in riensin i fẹ́ marry her constantly ṣùgbọ́n. but my advice for you o ní láti mọ ọmọ ẹni tó ń ṣe ṣùgbọ́n so when next i was saying. àmàyẹ̀jú sí yín sí. Ah, ẹ ò mo ti mí sí yín gan. èmi eh, gan mí sí. so àmà wá sí. gbogbo àwọn oúnjẹ ìyàwó yín yẹn. yeah that's good. jẹ́ n wá nǹkan fún ẹ fún mi lákàánú ọmọ ẹ let me transfer something to you okay ẹ bọ̀ ó yẹ kẹ́ ẹ ni mo fún yín the last time. Yeah. Ah, she mo say ìwé ẹ̀ṣá okay. Cool. Stella lórúkọ mi. Débọ̀ Macaroni. Kálẹ̀bìrì. Ọlámidé ni. Òun náà wà Sorry, I'll get one of the things in your chat. Oh, interesting. Bọ̀bọ̀ the bad rárá o. Irú ọkùnrin tí èmi Adéọlá máa ń láìkiri. Ó dúdú, ó sì gbọ̀nlẹ̀. Mi ò ti fọ́ fún gáì gidi mi ò lè wait kí magic stick ẹ wọ ìsàlẹ̀. ah aaron safari now. feel pé i'm a need so. okay. but why tó ń sweat by báyìí kí Um, um, mo ń toilet kò yẹ so mo lo àgbo jẹ̀dí kan because mo ní running stomach mm. nǹkan tó fa ni so toilet yẹn ooru mú un bẹ̀ gan. o bá dẹ̀ ti sọ fún mi náà má ti bẹ̀rẹ̀ ogun bọ̀. má stress ara ẹ má wà okay. are you sure you're okay. yeah i'm fine fine. Um, jẹ́ kí n sáré lọ park so that alẹ́ tètè máa lọ. Ah, okay, okay, no problem. ọ̀fun o ayélé o pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà. ẹ ló ń tọ́ ẹ̀. mo ti sọ fún yín seven thousand naira náà ni. ẹ jẹ́ ń five five. Ah, kò gbà. ẹlẹ́yin kan. forty five ní jálẹ̀ mi. wọ́n dẹ́kun yìí bá yín ra jẹjẹ́ ń bá yín ra tó ẹ̀ nìkan. ẹ seven thousand naira náà ni price. ẹ ta fún yín five five. ǹjọ́ máa kò gbà. ẹ ta fún mi àwọn madam kọ́. ẹ ǹlẹ́ madam. yes ma. Ah, ìwọ gangan ni ìwọ máa lọ́ntì ẹ̀ máa ń sẹ́ńsì wa. ẹ kí ni àkọ́ ìsìn ìwọ kankan lẹ fẹ́ mú nu gbogbo nǹkan. white yẹn ni mo fẹ́ mú. ẹ ló lẹ fẹ́ san. five five. Mm-hmm. ok ẹ sanwó. èwo ló tún ṣé gbogbo ilé ìtẹ́fẹ́ mú náà nìyẹn. ẹyọ kan yẹn. wọ́n dẹ̀kun ìbá yẹn rajà. ọ̀ oh, ok. kí ló ṣẹlẹ̀ ń bí. níbo. nínú ṣọ́ọ̀bù yín náà ni mo mówó débì ẹ̀yin mówó débí. mo mówó débí. ẹ wo bọ́n tẹ̀ ṣe ń sọ̀rọ̀. ẹ̀yin mówó dé inú ṣọ́ọ̀bù. mo mówó débí báyìí. <laughs> mo mà tún dáre o láàárọ̀ kùtùkùtù again. mo ti mọ̀ pé ìgbà tẹ́ ti ń bọ̀ mo ti mọ̀ pé ẹ máa tẹ́ mo ti respect yín látẹ̀ nǹkan mo mọ̀ pé ẹ ṣì máa tẹ́ náà ni eh. ìgbà tẹ́ ti wọ Kampala yìí ah. àtijọ́ old Kampala ló yẹ kí n ti mọ̀ kókò sí kankan tẹ́ ẹ ṣì máa wá rà láti ẹ ṣì máa wá tẹ́ náà ni. ṣé rí pé olórí burúkú ni irú ẹ̀yin ah. yìí tí mo ṣe ṣí ṣọ́ọ̀bù láàárọ̀ kùtùkùtù ẹ máa máa nájà tó bá yẹ ẹni mò ń búyàn ẹni ṣé má jẹ́ sọ̀rọ̀ àbí kí fọ ẹ wo ah. èmi ò rányàn o. ó dẹ̀ pójú rí dọ́bù. ó dẹ̀ pórí ẹ̀ ò pé. kò ní yẹ yín náà. kò ní yẹ. kò ní yẹ yín náà. àwọn olórí burúkú olè fẹ́ wá jalè ni mo mọ. ó dẹ̀ pójú rí dọ́bù. má bàa máa bá yín mọ́ ní ṣọ́ọ̀bù yẹn máa jẹ bàbá ńlá ìyá ní ṣọ́ọ̀bù yẹn lọ́tí pàtàkì máa parọ́ olè mọ́yàn. ẹ̀yin ẹ̀yin náà mo sọ kò sẹ́ni tó sọ̀rọ̀ yín dáa ní street gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ láì dáa. ìyẹn èmi ni mo sọ abájọ lára yín ọkọ ẹ̀mọ́ rẹ̀ yàn tí yàn jẹ́ kó máa sọ̀rọ̀ sẹ́lẹ̀ bọ̀dẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀ àtọkùn àtọbẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀. irú èèyàn òṣìwọ́ ló jẹ́ kí lẹ́ ń tà kí lẹ́ ń tà. ìyẹn èmi kí ni ń sọ̀rọ̀ sí mi o. ìyẹn náà ni mo sọ wa. kí lẹ́ ń tà. ẹ jẹ́ kẹ̀kẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ àbórí yín fẹ́ burú ni. Ah, ah. ta ni ó yá bọ́ tanu ṣọ́ọ̀bù. ní ṣọ́ọ̀bù bo ẹ bá mi wá owó mi ṣe rí owó mi tí mi rí owó yẹn máa gbà. ẹ wọ́n ra àkọ́kọ́ kẹ́sàn-án sínú ṣọ́ọ̀bù mi ẹ sí ní ná everything. mo mọ̀ mọ̀ pé ọmọ yẹn ni pé kí wọ́n àtẹ̀ǹtì mo mọ̀ kó rí burú kú yìí náà lẹ ṣe máa ṣe ó yá ìta. èmi àbí èmi ẹnu yín tó mú yẹn ẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. ẹ olórí burúkú olòṣì olòṣì ó lè ó fẹ́ wá jalè ni mo mọrú yín àìmọye nǹkan tó ti jí inú ṣọ́ọ̀bù yìí ẹ̀yin náà ìjọ tẹ̀ wá sí ṣọ́ọ̀bù yìí mo ti rí yín rí ìjọ tẹ̀ wá sí ṣọ́ọ̀bù yìí ó lè jí owó owó owó mi ń bíbà ẹ̀ ó lè jí ó lè ó lè ó lè olòṣì olórí burúkú ìwọ bọ́ síbi ń tiẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà ká má ṣẹni tí ò yẹ o ọ̀pọ̀ wa láǹgbà dàtúndélẹ̀ àwùjọ tínú ń ro nínú gbogbo wọn òrékelẹ́ wà rọra ṣe tóbi everybody you go fit fight. inú mi ah kókó ah inú mi o ah ah ayé mi o mi máa dùn ẹ eh, mo kú o eh, ah, inú mi o ah inú mi o inú mi o ah. Inú mi ooo, inú mi, ẹ gbà mí mọ́ wọ́. Báwo la rẹ̀ báyìí? Mo fẹ́ bẹ̀rẹ̀. Mi gbọ́. Mo fẹ́ bẹ̀rẹ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ in life and that some of you bearer mo sọ fún ẹ sick bed mo fi bearer mo ti gbọ́ ẹ o o ti gbọ́ kó o tó fi bearer tán ṣé o gbọ́ tí dókítà sọ fún mi jọ ṣó o lè ṣe kó o má sọ̀rọ̀ o ò lè ṣe kó o má gbé ẹ̀mí ara ẹ̀ gbóná o ò lè ṣe kó o má jà o ò lè ṣe kó o rí èèyàn kan kó o má bù kí ni tó mọ gbogbo eléyìí náà six girl mo rí i ṣé bọ́ọ̀ ló sọ fún mi nígbà yẹn tí mò ń bí léèrè ọ̀rọ̀ lọ́mọ yẹn sọ fún mi pé ó bá yàn kan jà níbi ìjẹta àbíjọ wò ṣé wọ́n délé sọ fún mi pé o ṣe máa ń rojọ́ tó o ò sọ fún mi nígbà tó ti mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ sí o tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí tó ń ṣe nìyẹn o dẹ̀ kọ́ntínú o dẹ̀ ṣe lọ àbí bẹ́ẹ̀ kọ́ oyún ló ti bàjẹ́ yẹn sìn ọ̀dọ̀ dókítà ni mo ti gbọ̀ bẹ́ẹ̀ yẹn sìn tí dókítà sọ fún mi pé ti máa stress ara ẹ̀ jù lórí kíni mo jẹ́ kọ́ mọ̀ pé ah, ó ní sèse gẹ̀ ń bẹ̀ ó láwọn other people tí wọ́n bẹ ṣe one or two things tó bá fẹ́ ṣe mi ò rí nǹkan tó ń dààmú fún un èmi fúnra mi dẹ̀ wọ̀n nínú ara mi wípé ìwọ fúnra rẹ̀ ń dara ẹ̀ láàmú tó bá rí ayan káyan bá fò lé ẹ wàá ṣépè fún ayan wa níbo ibo nìyá ayan wa kí ló ń ṣe ẹ́ oyún ló ti bàjẹ́ yẹn sìn tí wọ́n bá lè boyún jẹ́ máa rántí ẹni ìpìlẹ̀ oyún o máa rántí ara ń ro àwa náà ara ń ro mí tó bá yẹ ọ máa sú mi tó ti yẹ ẹ sìn má wọrí wàá fọwọ́ ara ẹ báyìí ló máa fi tì mí síta oyún ló ti bàjẹ́ lórí ariwo lórí ariwo. mo fẹ́ rí wọn ní reception bẹ́ẹ̀. Ọlámídé Ọlámídé dá mi lóhùn mo sì fẹ́ bẹ̀rẹ̀ wíìkì pẹ̀lú lateness o. láìtọ́ tí mo rò pé ẹ máa ti lọ ẹ̀yin onímọ̀ ojú ojú mi. ọjọ́ wo ló fẹ́ jáwọ́ nínú gbogbo pàlàpàlà tó ń ṣe ọjọ́ ló fẹ́ jáwọ́ ní gbogbo iṣẹ́ ìdọ̀tí tó ń ṣe iṣẹ́ tí ó ṣe fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ tí ó ṣe fi yan gànà. jọ kí ni mo ṣe kí náà sọ fún ẹ pé mo ṣe iṣẹ́ wo ló ń bá mi sọ so ẹ̀ṣẹ̀ ni pé kí boyfriend mi pè mí lálẹ́ o kí n lọ síbẹ̀ kó release mi láàárọ̀ ọjọ́ kejì kí n dẹ̀ máa bọ̀ ń lé kí n wálé kí n wá relax o ò ní jẹ́ kí n sinmi mi ì rẹ̀ ìjọ́ láàárọ̀ kùtùkùtù o jọ nítorí ọlọ́run. èwo nínú àwọn boyfriend ẹ o ṣé táyé ni ṣé fẹ́mi ni ṣé láìdé ni ṣé yàyà ni àbí ṣé sanni ni àbí ṣé túndé dixon ni èwo nínú wọn. torí mo lè ka bí fifty fún ẹ báyìí. kò sí ètò kan ẹ bẹ́ẹ̀ wọn kì í ka boyfriend fò ní boyfriend o ìwọ gangan tó jókòó ṣe sèǹtì nẹ́ṣẹ́ ọkàn lónìí ni. ẹyọ kan ni mo ní ẹyọ kan péré ni mo ní. kò sí ní tó kàn ẹ bẹ́ẹ̀ mo lọ mo dẹ̀dẹ̀ kan ṣe pé bóyá mo dúró sẹ́gbẹ̀ẹ́ títí àbí anything ó pè mí mo dẹ̀ lọ mi ṣe runs girl mi ṣe nǹkan kan boyfriend mi ló pè mí. boyfriend yẹn ò pè é lọ́sàn-án kò pè é láàárọ̀ alẹ́ ló ń pè é. ẹ dúró ẹ dúró kí lẹ tún fà báyìí. Ah, ọ̀rẹ́ same thing ta ṣe ń sọ fún náà látọjọ́ yìí bóyá wọn náà tún máa bá sọ́ọ̀sì. kí same thing náà ṣe ni. ẹ bọ̀jọ̀ má bínú wọ fúnra ara ẹ gan kí ni problem yìí. kí ló kọ́ ẹ nípa láìfẹ́ no cause kò yé mi ṣé òun advice wọ kí wọ́n fi ṣe tiẹ̀ sílẹ̀. iṣẹ́ tèmi ṣe fi yan gan. kò mátà kò dẹ̀ kí n ṣe business ẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó bá fẹ́ ṣe ẹ́ fi sílẹ̀ ṣọṣọṣọ tiẹ̀ náà ó ti pọ̀ jù. ah nǹkan ẹ̀yọ̀kan tèmi ṣáà mọ̀ ni pé ẹ́ tí problem bá dé mi ò ní owó tí máa contribute for anybody let's go. ẹ jọ èmi gan ní ìdòwò anybody kí ló dé kí náà ni mo ṣe o. ṣáàtọ́jú ẹ jọ kí náà ni mo ṣe kò sí tó kàn yín bẹ́ẹ̀ tán ló ẹni tí yín ṣe ti yín. kórí má fi wá fáyé mu ká má fi ra wá fáyé mu torí kírakítá kírakítá àwa kò jọ àwọn kan lójú eh, eh, ó ń bá wọn kan nínú tálámọ tí ó dùnnú sóńtòun jùmọ̀ wà nínú kó rí gbani lọ́wọ́ irú wọn àwọn kan wà ẹni lásán ni wọ́n lójú ayé ṣùgbọ́n láyé ibì kan àgbà ni wọ́n kọ́lọ́run má jẹ́ ṣerú wọn ká má lọ fẹnukọ níwájú wọn Èdùmàrè dáàbò Èdùmàrè dáàbò. báwo ni ṣe wà pa mm-hmm. ọlámídé ọsìn ni àbí mo ti mọ̀ pé ní sinmi nítorí ẹ̀ mo ṣe one time ọmọ kí n má parọ́ fún ẹ ìwọ ni mo wá rí o. ẹ jẹ́ ṣe ṣàdírẹ́sì mi kí ló ṣẹlẹ̀ ṣé mo mọ ẹ rí mi. Ah, bébì fi gbogbo yẹn lẹ má sọ pé ó mọ̀ mi rí náà sórí ah, eré tó ṣe fún mi jọ yẹn eré yẹn bá àdó ó dàgbé mi ṣe irú èrè láyé mi ìwọ ni mo rí lójú oorun lójú àlá tí n bá díjú báyìí ó dàbí flashback ni àdó ah, má bínú ṣọlọ́ square ni ó jù jù wo bọ̀bọ̀ ìwálẹ̀ ti pọ̀ jù kí la ṣe ṣebí mi kàn gbọ́ṣẹ́ ìwò lọ́jọ́ yẹn nìyẹn dẹ̀ ti tán síbẹ̀ nìyẹn kò sí big deal náà. àmọ́ bígì wa ń bẹ àtọjọ́ yẹn wò mí ò gẹ́ta ara mi jẹ́ ìṣọwọ́ kan sí dúdú. <laughs> súnsẹ́yìn súnsẹ́yìn ló fẹ́ ṣọwọ́ kan sí. o lè sanwó mi mẹ́ bọ̀bọ̀ yìí àti pé èló lo ní dání. lo mo lówó ń bíbá ẹ̀ mọ́ mo lè fún ẹ lítà. ẹ padà wá ṣe é lókè. àwa àwa àwa ṣe é má ṣe yẹn náà ọ̀hún má ṣe tó ṣe tó o ṣó fẹ́ bí para mi ni. ẹ tọrọ ẹ ṣe gold. lẹ́rù ni. ẹ lẹ́rù olólùwò ó ti lówó nìyẹn ṣé ìwọ mẹ́rù wà látọ̀run wọ́n bẹ́rù mọ́ ẹ ń wà náà. ẹ tọ́ ni wọn ò bẹ́rù mọ́ mi ọ̀hún sí èyí ló jẹ́wọ́ ohun rí ẹ. wá ẹ náà. Hey, ọmọ mi ọkọ mi ah! àkúsí ìrọ̀lẹ́ ni. kó tó délé ṣá wọn amúnádé ṣá ẹ ọ̀rọ̀ àìkú sí wàhálà tí n bá ti fẹ́ jáde màá pè ẹ́ mo sì wá nílé báyìí ṣá. ẹ jọ jẹ́ ń pẹ́ padà gọ́sẹ̀ jẹ́ ń pẹ́. ṣé ẹ rí i pé àwọn tọ́pẹ́ ló ń pariwo nílé yẹn. ẹ mú mi dá mi ti bá wa gbọ́ kọ́ àti ìgbà tí mo ti wà lójú wíńdò tó ti wá receive kan bí wà mo ti mọ̀ pé wà wọlé yẹn ó dẹ̀ fáwọn pípù yìí sílẹ̀ ṣé bí wọn náà ló rojọ́ fún mi tó ní ìgbà tó làwọn lọ́jọ́ yẹn ẹ wọ́n gbélé ẹ wọ́n ṣe gbá wọ́n ṣàwọ́ ó dẹ̀ tún sọ pé ó tún lọ ń sìn kí ló ń ṣẹlẹ̀ ó dẹ̀ fáwọn pípù yìí sílẹ̀. ààrẹ ọmọ ló ta mí ṣé màmá gbọ́ kán máa pariwo kí n má lọ síbẹ̀ ni wọ́n mú tiẹ̀ ti gbàgbé nǹkan tí mọ́mì Tọ́pẹ́ sọ ń yẹn. kò mí ní anything. Ah, ah kò mí nẹ́ni ti ah, fún ọ. tọpẹ náà ti dé. ẹ yes. ẹ kọ́ àtàárọ̀ kò sí wàhálà mm. mo ń bọ̀ mo fẹ́ sáré ká sọ fún mọ. tọpẹ tọpẹ tọpẹ mo kú máa ń láyé take ni o ká ní immediately tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ náà ti rọ́ọ̀ṣẹ̀ débi ni nǹkan tó ṣẹlẹ̀ yìí bá ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. we actually tried our best but unfortunately we lost her. ọmọ mi ti kú. ọmọ mi ti kú. jọmọ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ nínú ilé yìí kò kí ń rojú iṣẹ́ tó bá pè báyìí lọ́wọ́ kan ló ti dá ẹ ní respect ah ó dùn mí gan wàláì ó dùn mí. kọ́nà ṣáà máa ṣàánú wa ni kó sẹ́ni sí fún ọmọ yẹn ọdún ìgbà tí mo gbọ́ bá ara mi tútù lọ́mọ kékeré ìyẹn tí ẹ lè rú ẹ̀ sí ní twenty years to come kọ́nà máa ṣàánú wa ni. ẹ jẹ́ wá rí nǹkan tó ń dùn mí jù òye nǹkan tí mo sọ pé mo bá rí bó ṣe dùn mí sí pé mo fẹ́ lọ rescue ọmọ yẹn gbàtọ́ mọ̀ yẹn gbàtọ́ ìwọ yìí náà ló jẹ́ kí n lọ. má bínú ọ̀rẹ́ mi ìwọ tó jẹ́ pé bí wúmà yẹn ṣe máa ń sọ̀rọ̀ sí ẹ tó bá lọ sọ́dọ̀ wọn torí ẹ̀ mo ṣe stop ẹ ẹ kì í ṣe pé bóyá èmi náà mọ ọmọ pé kìíní wọ́n dùn èmi gan kó wọ́n ṣàṣàmì wa ẹ kó dáríjì mí kó dáríjì wọn náà because kálíbíà mo gbà kó lọ́sìn àlè àmọ́ kó tó lè ṣẹlẹ̀ ó lè inú bóyá ò bá ti save ọmọ yẹn. kọ́nà má jẹ́ ká fojú sunkún ọmọ ọlọ́run ti kọ́ pé bó ṣe máa rí mi kọ́nà ń ṣàánú Àwọn ọba Oh, baby. Oh. Oh. like it? Yeah. Oh, thank you. <laughs> Uh, <laughs> thank you so much. You know, I can buy the world for Oh, I trust you very Oh, thank you, love. Mm. You know, I can buy you the world. I know, baby. Okay, let me tell you something. What? Show you. Wàá ṣe aṣọ ọdúnmọ́dún. Àmín. Wàá ṣe aṣọ oṣùmọ̀ṣù. Àmín. Eléyìí ò ní jẹ́ last birthday. Àmín. Shall I make a promise to you? What? This will be your last birthday as a miss. Show you next year birthday. You and Mrs. in my house. Oh yeah. <laughs> Thank you, love. I ṣáà take care easy. Can I pé èèyàn wà ń bí. Oh, I'm so sorry. Let's <laughs> see, um, let me run. Okay. You Okay, I'll drop it the train during the birthday. Then give me like um, four, five, six hours. By evening, I'm going to take you out. Evening? Your friends, everybody. Special birthday party. <laughs> Alright? Yeah, bro. Okay. Thank you, guys. Madam. Okay. Thank you. Alright. That was small now, come on. Okay. You just, just get ready for 6 p.m. Mm -hmm. Something very nice. like short dress. You know what I want now, you know what I like. Yes. <laughs> say. <laughs> Uh-uh. Ah, bro. How, How you doing now? Adios. Thank God. Bro. Nice one. All right. Babe. All right, bro. See you later. Okay. Yeah. Okay, Remy. Hola, mi ńkọ́. Show up. Show up. Ah, let's go. Ah. Marvel gift mi ń kọ́ ọ. ẹ bẹ̀rù. bọ́lá yín méjèèjì ti rìnnà pàdé ara yín. ó ah, ah, fọ́ ni ṣebí sálẹ̀ lèmi àti yomi wà tàbí sọ̀rọ̀ ibẹ̀ náà ti dé bá wa náà. má sọ fún mi pé ó ń jowó. jowó kè mi ò jowó o mo trust ọ̀rẹ́ mi náà mo kàn wá surprise ni cause you didn't tell me you were coming. ẹ mo ní kí n surprise ẹ. Ah, ah, okay, me. How are you? Then? I'm fine, ṣé Yeah. Ṣé tí wàá Mm, definitely, but my father ń Okay. Okay, good. Yeah, I'm good. Alright, take care of yourself. Ẹ pẹ̀lẹ́ Yeah. Tó máa ṣe náà ní ara máa kí á kàn máa yẹn ní àwọn aṣojú last last náà ní ìdarí. ìjẹta payback time baby i missed you. kó tó dé àwọn What's the ti fẹ́ fi love yìí mi lórí so now i'm happy my man is around mm. mm. it's payback time <laughs> i miss you. oh i miss you baby. <laughs> hmm. so ṣé kí a wọlé lọ ni àbí no jẹ́ ká wọlé. <laughs> baby where's your chain. oh ah gbogbo àwọn kí n sọ fún ẹ ṣé orí ìlú ta wàyí àwọn èèyàn burú gan o jẹ́jẹ́ mi mò drive lọ́nu traffic bọ̀bọ́ yẹn ó wá ní pé kémi wo táyà ò pé táyà mi ti jò tí máa bọ́lẹ̀ báyìí mo kàn gbọ́ fìw tí máa wọrùn mi kò sí chain bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ń ṣọ̀yàn lu iye ọlọ́run ń ṣọ̀ wa o. ẹ bọ̀ adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe lè wò ó dé sọ fún mi. ẹ mú gbàgbé kí n sọ fún ẹ ní má bínú. Ah, anyway adúpẹ́ pé o save wọn ṣáà ṣe nǹkan No, no, no pẹ̀lẹ́ aṣáàdúpẹ́ ah. adúpẹ́ mi ẹ wò ẹ̀yin sì ẹni bẹ̀tẹ̀ tẹ̀lé ẹni tẹ̀ sọ dùn àtẹ̀kùn. really birthday girl <laughs> happy birthday. thank you so much. long life and prosperity. amen. ẹ̀mí ẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé owó ọlá. òtítọ́ òtítọ́ àkọ́tí ah, fún ní attention jù. Ah, ó máa dé ìrọ̀lẹ́ má wọrí. ọkọ mi ń bọ̀. ṣé wàá kí. <laughs> ọ̀fúnnilórúdòmọ́dìyẹ wọ́n fẹ́ kó dìdì erin lọ́wọ́ ẹnu ọ̀fúnni lábẹ́ sí ajá wọ́n fẹ́ kó dìdì adé lọ́wọ́ ẹni ayéle o ayéle o dúníà ayéle o ayéle o kórìí má fi wá fáyé mú ká má fi ra wá fáyé mú torí kírakítà kírakítà àwa kò jọ àwọn kan lójú ó ń bá wọn kan nínú. ọ̀rẹ́ mi ìgbẹ́ tẹ́kẹ̀ ọlọ́jọ́ ìbí ẹ̀mí ẹ̀ á ṣe kú. ẹ máa ń gbé. ọ̀rọ̀ ìbẹ́ kí ló ṣẹlẹ̀ ní ìtì rẹ ní pin ẹni tó torí tẹ mo ṣe sáré bọ̀ òyà gbogbo ẹnẹ sí gbogbo sí rọ́ọ̀kì dà. ní sùúrù òde rush kí ló dé lè. Ah. ok yomi ti ṣe rere very nice. Uh, mm. kí mi àwa náà lọkọ ẹ gbàgbára lẹ mm. kí ló ṣẹlẹ̀ lọ́sọ̀ ti dà. jọ máa bínú jọ tí ìnà ọ̀rọ̀ yẹn mm. ibo ló ti rí kí ni business ẹ pẹ̀lú chain ọrùn ah, ah, irú ọ̀rọ̀ wo ni. baby chain ẹ̀kọ́ rẹ ni. kò lè jọ̀hún. òun hmm. sá lọ ni. ẹ tiẹ̀ dúró náà tó bá tẹ̀ wá jẹ́ ti chain boyfriend ẹ ṣé boyfriend ẹ nìkan náà ṣe chain fún láyé ni àbẹ̀wò question tó ń mi ò sọ pé boyfriend mi nìkan ló ṣe fún but tó bá jẹ́ pé ojú tiẹ̀ ó máa ń ríran wàá mọ̀ pé this particular chain tó wọ̀ is customized so títí ẹ ní. ẹ tó bá jẹ́ títí ẹ ní ṣé mi ló yẹ kó máa béèrè lọ́wọ́ ẹ̀mí àbí tó òun baby o sọ̀rọ̀ sí nǹkan tó sọ ni is she speaking the truth. burúkú mà ní géèyì ayé ẹ̀ má ti bàjẹ́ o tún ṣe ṣe ṣe o ṣe dọ́dọ̀ boyfriend tèmi. o tún ẹ ẹ ọ boyfriend mi ẹ bọ Adéọlá o mọ boyfriend ẹ tọdún ni mo dẹ bẹ tọdún ṣo fẹ fún mi lọ́rùn má jọ burúkú wo nìyẹn èwo ni pé yóò mọ boyfriend ẹ tọdún. ẹ jọ nítorí Ọlọ́run ẹ má fún lọ́rùn pẹ ẹ yẹ kàtàrí. mo dẹ sọ fún ọ mo dẹ sọ ọ ok láti ẹ̀kọ́ kọ́ ọjọ́ bí mi jẹ́ lóṣù. ọmọ ìwà ẹ̀kọ́ má bọ́ta o má bọ́ta aṣẹ́wó onínàbì àkó máa dókọ̀ ọkọ̀ lọ́kọ̀. báwo ni wọ́n wá síbi iṣẹ́ mi mà. o wá sí ṣọ́ọ̀bù láti jẹta ibo wà láti jẹta tó wá sí ṣọ́ọ̀bù. má bí ni mo ṣàlàyé fún yín pé ara mọ́mì mi ò yẹ mi nìkan dẹ̀ ni mo lè dúró tì wọ́n kò sí ìwọ̀n kan lọ́dọ̀. ara mọ́mì ẹ̀ wo torí ọlọ́run mo ò fẹ́ ṣe ọ̀rọ̀ sọ ó bẹ́tà kó padà síbi tó ti ń bọ̀ iṣẹ́ rẹ̀ ti tán nìyẹn nǹkan tó fi mú ẹ láti ìjẹta tó wá sí ṣọ́ọ̀bù mi láti ìjẹta so tẹ́mi náà ò bá wá sí ṣọ́ọ̀bù bó ṣe máa rí yẹn a máa ti ṣọ́ọ̀bù pa àbí má kọ ẹ má kú rí ibú bá èmi ẹ máa lọ. àbórí eléyìí ò pè ní wọ́n ṣépè fún ẹni sórí ẹ fẹ́ burú ni mo ní kókó sì lọ. Ah, ẹ jọ̀ọ́ má bínú mi kí n ṣe lórí burúkú. ò ń ṣe lórí burúkú èmi lọ lórí burúkú orí òpè ni ó ṣépè fún ẹni èmi lọ lórí burúkú. ẹgbẹ́ etí mi mọ́mí mi gan ò gba etí mi rí ẹ kì í ṣèyàn o ìkàdẹ ní pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ṣe lórí ṣọ́ọ̀bù yìí nǹkan tẹ fẹ́ san fún mi lélẹ́yìí ọlọ́run á dá láàrin mi àti mi. kò ní yẹ ìwọ àti ìyá ẹ yẹn kò ní yẹ ìwọ àti ìyá ẹ. àwọn akọ́ṣìbérò tó bá yá wá léyàn ń búyàn wá léyàn ń sọ̀rọ̀ ọmọ ò wá sí ṣọ́ọ̀bù kò wá sí ṣọ́ọ̀bù láti jẹta ó ṣe ń bọ̀ sí ó ṣe ń kẹ́sẹ̀ òṣì ó ṣe ń kò bọ̀ ṣọ́ọ̀bù mi ó wá sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ sí wọn ló dé o wọn ló ń búyàn wọn ní kò sẹ́ni tí ò olórí burúkú olóṣì àwọn oníranù wọn fẹ́ jẹ gbá. kó má má fi wá fáyé mú tálámọ̀ tí ó dùn mí. Ah, ẹ̀yin ṣe ṣe kí a tẹ̀ tẹ̀lé mi wà tọmọ ẹ̀ láì kẹ́ máa dìlé kẹ́ máa dìlé kẹ́ máa dìlé kẹ́ sábà wẹ̀ tí ká ń ta. Yínká Yínká kí ló ṣẹlẹ̀? Yínká ẹ̀ mọ̀ Yinka Yinka Yinka Yinka Yinka ó ti yé mi ó ti yé mi. Yeah, yeah, yeah. Yeah, yeah, yeah. Ah, ta ni mo ṣe? Ọmọ kan ṣoṣo tó tún kù mọ́ mi, òun ló tún kú yìí. Ah. Ṣé o? ó yẹ kí gbá ẹ kí bùfọ kí bùfọ tó bá jẹ pé àwọn èèyàn tó wà bí má gbá ẹ tiẹ má gbá ẹ tiẹ ojú àyíbò ẹni bá rí aláìlọkọlọ yìí sìn wá sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ó dùn ọmọ ọmọ pọ̀ ọmọ dànù ni bẹ́ẹ̀ ni òun ló pa àwọn ọmọ ẹ̀. ṣàjẹ́ ni o. àjẹ́ ni òun ló pa àwọn ọmọ ẹ̀ dànù èèyàn ò bá má jájẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan tójú bá rí òun lẹ́nu sọ kò sẹ́ni tí ò kì í bú kò sẹ́ni tí ò kì í lálí àwọn tó jókòó yàbò síná wá ṣe kò sí kankan nínú wọn tí ò ti bú rí orí èèyàn kan wọ́ ẹsẹ̀ èèyàn kan tóbi èèyàn kan ò nídìí bọ́m̀bọ̀m ló fi gbé ẹnu ẹ̀ lẹ́tí máa máa gbọ́ gbogbo ẹ̀ ó wá fẹ́ sọ fún mi wípé kò sí lílọ bú èèyàn kan wípé ọmọ wọn ugly ọmọ tòun fine tínú yẹn tó pa ogun ọmọ dànù mọ́ mi lọ́wọ́ ọlọ́run á bí ẹ ẹlẹ́dàá àwọn ọmọ yẹn á bí ẹ ó fẹ́ sọ mí dàgún alẹ́ nínú àwọn. ó wá sunkún orí burúkú ó sunkún òṣì ń bì wá ríran wò tí ò bá jáwọn èèyàn tó wà ń bí tán láwọn wá kí wa àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá kí wa ọlọ́run jẹ́ kẹ́ firú ẹ̀ gbà o ọlọ́run jẹ́ kẹ́ firú ẹ̀ gbà o tẹ̀lé máa kí wa ń sìn ẹ̀ máa lọ sí kí ṣe pẹ́ tí wọ́n á bí lọ́la ẹ̀ máa bí lọ́tún la àbí ṣé ẹ̀ máa ní gbẹ́gẹ́ máa rán ọmọ tí yín lọ skul lọ́la ni ẹ ṣe kò sí wàhálà mo ti gbọ́ ìyá tọpẹ o. mi ò. ẹ mú ìtọ́pọ̀ ó ti tó ó ti tó iná sunkún mọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó ti tó ṣẹ́dígbọ́. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ wá kí wa fún ti ọmọ wa tó kú ẹ ṣé ẹjọ́ tó ọlọ́mọ fún yín ten minutes kẹ́ ẹ máa lọ ẹ ṣé gan. kí ló tí wọ́n ṣe ha kí ló tí wọ́n ṣe he ó dà mo fún yín three minutes ẹ dìde ẹ dìde ṣẹ́bínú lẹ́mìí ni. Ah, mo ti bọ́ ìṣẹ́jú mẹ́ta. ọ̀rọ̀ wà no no jára ta jára ta. lọ́kẹ́ wí fún pé ẹ̀sán á ké tó bá ké kó má sunkún. sori n ọkùnrin yẹn ó máa mọ́kànnà ni. lágbára ọlọ́run gbogbo àjálù burúkú báyọ̀ ọlọ́run ní yẹ kárí mọ́ ọ ti gbọ́ ó yọ ọlọ́run ṣá because kò easy o ọmọ la so máa ló ti gbọ́ àmọ́ ṣorí nǹkan tí n fẹ́ sọ fún ẹ ni pé bó ṣe ń sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n sọ àwọn èèyàn wà bẹ́ẹ̀ o wá ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn òun pè lájẹ̀ òun ṣe gbogbo ẹ̀ o nídìí ẹ̀ náà obìnrin ni o dẹ̀ tún mọ condition tó wà tí ọmọ bá kú ó máa ń dun obìnrin jọkùnrin lọ ṣọmọṣà. má sọ bẹ́ẹ̀ a sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò kí ń dùn tó ti yẹ ọlọ́run ní jẹ́ kí ibi ìṣẹ̀lẹ̀ sẹ́ni kankan wa mọ́ ẹni tó kàn òun ló mọ̀ o bó ṣe ń ṣe mí mí mọ́ bó ṣe ń ṣe òun agbẹ́kẹ̀lé mi nìyẹn agbójúlé mi nìyẹn ọlọ́run má jẹ́ kí agbójúlé wa kó dòfo lágbára ọlọ́run ọlọ́run má jẹ́ kí agbójúlé wa ọlọ́run má jẹ́ kó dòfo ni agbójúlé mi nìyẹn. àmì kò ní dòfo lágbára àmọ́ ọ̀rẹ́ mi ìwọ náà ti faralẹ̀ jù ó tọrọ ni ṣé tọkọ bá rí báyìí èèyàn wàá jáde sọ̀rọ̀ rẹ pé kí ló ń ṣẹlẹ̀ because kò easy oyún bàjẹ́ ọmọ kìíní kú ọmọ kejì kú ó wá wà ń kó rò fún o lọ́mọ kọ́kọ́ láyé mọ̀ ṣó mọ̀ ni. mi ò mọbi kankan ah ibo ni mo mọ̀ mi ò mọ anywhere mi ò mọbi kankan ibo mo fẹ́ lọ. òun láti èèyàn máa ń ṣáájú òfin rẹ ni òun ṣáájú òun yẹra ẹ wò. yẹra mi wò bíi ti báwo tó bá jẹ́ hospital máa lọ síbẹ̀ máa lọ hospital wọn á yẹ mi wò wọn á wo nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi àmú yẹra ẹ wò tó ń sọ kò yé mi. ọ̀rẹ́ mi ò ń ṣọmọ kékeré mọ́ òun sọmọ kékeré mo níṣó kí n yẹrẹ ìwọlé hospital yóò mú mi ṣeré onídìí kan báyìí òpó ọ̀rẹ́ mi tí mò sọ fún ẹ ni pé tọrọ bá rí báyìí máa tàwọn àgbà lọ bó ṣọdọ àfàlàfà ló bó ṣe pásítọ̀ bó ṣe babaláwo kọ́ bẹ́ẹ̀ sọ nǹkan tó ń ṣe é jàre. ọ̀dọ̀ àfà ló fẹ́ sọ àbọ̀dọ̀ pásítọ̀ ló fẹ́ sọ èwo ni wọ́n ní bẹ̀. mo gẹ́gẹ́ bó ṣe mi ní àfà lè mi ní mi tó bá máa máa introduce àfà mi kọ́ bá mi ṣàdúrà fún ẹ because bó ṣe wáyé korofo ní ẹ ò lọ́mọ kankan ọ̀rọ̀ àfà ló mọ̀ ló ń sọ wípé o mọ̀ kankan o ń yẹra ẹ wò o ń ṣe kankan mo ti kó fẹ́ sọ̀rọ̀ kó bóyá o mọ babaláwo kan àbí nǹkan kan àfà náà ló mọ̀ ló fi san síbẹ̀. Ah, ṣé wọn wọn babaláwo ni. babaláwo wọn ni kò jẹ́wọ́ tó bá mọ àfà wa ń bẹ̀ yẹn àfà wa ní bì ẹ níbọ̀ wa tó lè tó àfà. àwọn sọ pé àfà lè mímọ̀ èmi wọn babaláwo tó bá wọn babaláwo bóyá kò jẹ́ ká lọ bẹ̀. ó mọ̀ kémi ò mo ti gbọ́. ó mọ̀ bí kọ́kọ́ òde wa ń sọ mo ti gbọ́ ẹ. Ah, mo ti gbọ́ ẹ. ọmọ kìíní kú ìkejì abanilọ́nà jẹ́ òun ni arábìnrin tí ò bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ wípé kí n wá sí bí pẹ̀lú ẹ̀ ni kí ni fún wa ṣe bí. gbogbo àwọn ọmọ wa tàbí pátápátá òun ló pa wọ́n dànù lórí àìbìkítà lórí ọ̀rọ̀ ẹnu kéèyàn má lè ṣọ́ ẹnu ẹ̀ kò sẹ́ni tó rí tí ò lè bú tí n bá fi sílẹ̀ pẹ̀lú yín bí tí mo lọ rìsíìfù kọ́ níta ń bẹ̀yà bí mo lọ ṣe nǹkan kan níta kí n tó wọnú ilé ẹ lè fẹ́ jẹ́ ẹ̀sùn mi kó ti bu yín ìwà ẹ̀ nìyẹn ọ̀nà ọ̀dà tí òfin ní ba ayé jẹ́ tí òfin ní dalérú ó jáde lọ síbi iṣẹ́ ó dé lọ ọmọ àkọ́kọ́ kú èmi àti ẹ̀ àtọmọjọ ń jáde nìkejì ṣòṣọ́lẹ̀ tó kú. Allahu Akbar. ibi tó ti ń tajà lóyún méjì ti bàjẹ́ kí la wá sọ tí ò bá jẹ́ pé ní kí n mú un dání wá síbí èmi àti ẹ̀ ò tiẹ̀ fẹ́ jọ rìn jáde mọ́ rárá abẹ́wò èjì mi nà ó ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó ọmọ báyìí sí. bàbá mi àdúpẹ́ fọlọ́run èyí náà mo fi sọ fún yín kẹ́ kí n lè ba ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run tó dá wa yìí kì í ṣe balábòsí o gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ràn mi àti ìwádìí tí mo ṣe ara pẹ̀rẹ̀ lóun dẹ̀ fi hàn mí àmọ́ nǹkan tí màá kọ́ sọ fún yín ọ̀rọ̀ ọlọ́run ni o ọlọ́run sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim man amila solihan fali nafsi bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa láyé ó ṣe fúnra rẹ̀ ni o wa man asaa faleya bẹ́ẹ̀ yẹn bá ṣe yóò gba wa ma rabbuka bizzalam lil abid ọlọ́run tó dá wa kì í ṣọba lábòsí kò ní gbé àre fún ẹlẹ́bi bẹ́ẹ̀ ni kò ní gbé ẹ̀bi fún aláre. ohun tí yẹn bá ṣe lèyìn máa gbà. aljazahu min jinsil amal òṣùwọ̀n tá a bá fi wọ́n tá a fi kó gbá náà ni wọ́n fi kún gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin lè fa o. bẹ́ẹ̀ ti báwo. bàbá èmi tọwọ́ yín bọ́. bẹ́ẹ̀ ni sà. ni understand. èmi ti tọwọ́ yín bọ́ ẹ̀yin lè fa tí o tẹ́ ẹ̀ sọ tó bá yé mi ẹ̀ sọ wípé mo ti pààyàn rí. bẹ́ẹ̀ni sà wàláì ẹyin lè fáwọn. Ah. ẹ bá fìkà sílẹ̀ kó máa ṣèkà lọ. ẹ̀san ní kí o. kẹ́wì fún pé ẹ̀san á ké tó bá ké kó máa sunkún. Ah, àṣewọ ni ọ̀dádá àṣewọ ni èṣù àṣẹ ni ibi ẹni ibi ẹni àdárò ni ẹ àṣewọ ló pa gbogbo àwọn ọmọ mi ah, àṣekà ni ẹ ò ah, máa dá o èèyàn burúkú èṣù àṣeṣù ni mo bá gbé létí mi ò mọ̀ ó dẹ̀ bú gbogbo àwọn ọmọ ó dẹ̀ pa wọ́n àtúmọ̀ tó máa kọ́ sí bóyá èmi ló máa kọ́ ní àmọ́ kò tiẹ̀ lè jẹ́ mi bí kọ́sà àwọn fámìlì ẹ̀ àwọn fámìlì ẹ ló máa lọ pa lẹ́yọ̀ kọ̀ọ̀kan títí tó máa fi pa wọ́n tán. bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa lọ pa àwọn fámìlì ẹ lẹ́yọ̀ kọ̀ọ̀kan àgbáyà òṣì. Yes, so that's what the law of karma states. Ó kàn máa dùn mí pé ẹni tí ó mọ̀gbà tó ṣe ká kó má lọ jẹ́ lára rẹ̀ lọ́lọ́run tí màá gbẹ̀ sọ bí ọmọ yá yá ṣùgbọ́n pẹ̀sán ò ní ké tuntun àgbà. mi pé kí ni túmọ̀ gbélé tó ṣe. ìtumọ̀ owó kí ni. ibo ló ń gbé báyìí. bí mo ṣe wà yìí mo ti ṣetán mo ti kúrò nílé mo ti jáde bó ṣe ń wò mí mo ti lọ tán. ibo ló ń lọ bí pé kò sẹ́ni tí ò ní àsìkò àdánwò títọ́dọ̀ tiẹ̀ jẹ́ kí mi àti ẹjọ́ gbà pé àsìkò àdánwò wa rèé bó ló wá ń kẹ́rù tó lọ sí ọdún ta ló ń lọ ibo ló ti fẹ́ ṣẹ̀ lọ bẹ̀rẹ̀. ẹ̀ẹ́ kí n dúró kí n dúró kó tún pa mí bó ṣe pa gbogbo àwọn ọmọ mi àbí. bí ẹ pé èmi ni mo pa àwọn ọmọ yìí. ẹ̀ẹ́ kí n tún wá máa dúró kí n tún bímọ sí i títí títí tí máa fi wọ menopause kó tún mú gbogbo àwọn ọmọ yẹn kó tún pa wọ́n. bí pé èmi ni mo pa àwọn ọmọ yẹn. ṣé nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó fi lọ nìyẹn tó bá débi tó ń lọ sọ́wọ́ bí ẹlẹ́rìí náà kan tó bá sọ nìyẹn pé èmi ni mo pa gbogbo àwọn ọmọ yẹn ọmọ tí mo bí fúnra mi èmi ni màá pa wọn àbí kí ló sọ. <laughs> mo dáre mo ti ẹlẹjọba ẹrọ mo ti lọ tó mò ń lọ so èmi àti ẹ ò ní nǹkan kan láti sọ. wo bí bí pé kò sí nǹkan tó o ti sọ fún mi kò sí nǹkan tètè mi ò ti gbọ́ látọ̀dọ̀ ẹ̀ àmọ́ níbi tọ́rọ̀ dé yìí má jẹ́ ká fẹ́ di ara wa síta àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀ nídìílé mi ìta ọmọ má jẹ́ ká fi tiwa jọ pé bí pé bí pé jẹ́ kí rọra máa lọ jẹ́ kí lọ o fi mí sílẹ̀ mo ní mo ti lọ mo ní mo ti lọ mo ní mi lè jẹ́ kó wá pa mí ó ti máa ń gba ọmọ tá mi lè jẹ́ kó wá pa mí mo ti lọ èyí tí mo ṣe tó mo ṣe. ǹtí Diola kí ló dẹ́yìn náà wá ṣe báyìí àwọn ọ̀rẹ́ yín wọ́n kọ̀ǹpléyìn gan-an gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ẹ mọ̀ ẹ má jà torí ẹnìkan bọ̀ làjẹ́ ẹ jọ náà báwo lẹ́yìn ṣe báyìí ok ẹ jẹ́ ní nǹkankan sí i gbogbo wa tẹ́ ń wò yẹn sìn kó wá dọjọ́ wájú kẹ́ fẹ́ má rì kó wá jẹ́ pé ọkọ tẹ́ ẹ fẹ́ àbúrò ẹ̀ ẹ ti ṣèrànù sọ́dọ̀ ẹ̀ kẹ́ ẹ wá fojúkojú kí ló máa ṣẹlẹ̀ ńjọ́ yẹn ọkọ yín máa léyìn dà síta ni náà ó máa lóun ò lè fẹ́ yín mọ́ ṣe get kò ní fẹ́ yín ibì kan tó máa wò pé ní àyíkọ́ tábúrò mi ti jẹ lèmi náà tún dáwọlé ẹ̀ dẹ̀ mọ àwọn ọkùnrin ní jọ́ǹtò lọ́ọ́ àǹtí láàyè ọ̀rọ̀ kò lẹ́ sọ yìí ọkọ ṣá kí lèmi fẹ́ fọkọ ṣe ẹjọ́ tí má tẹ̀ wọlé ọkọ náà kí ni èrè ìgbéyàwó. gbogbo àná la mọ̀ pọ́ mo ní èrè ìgbéyàwó. ẹjọ́ ń bò lèmi ti fẹ́ rẹ́ ọmọ yìí. Hmm, ṣe rántí ọ̀rọ̀ mi tí mo sọ fún yín gbà yẹn. bẹ́ẹ̀ ni mo rántí. gbogbo kinní tán ṣe fún mi gbà yẹn ó ti bà gbogbo ohun ìbùjẹ́ náà. ẹ níbo lèmi ti wá fẹ́ rẹ́ ọmọ ẹni tí má dẹ̀ fi máa wọlé ọkọ kan tí mi ní bímọ tán máa lé mi jáde tí màá wá tí màá máa wá ọkọ káàkiri ikú máa jayé orí mi lọ steady ẹ wo ẹ fàwọn ọ̀rẹ́ mi lẹ̀ wọ́n á wà ọ̀rọ̀ ẹ̀. ẹ wà ti di ọ̀la ẹ má sọ báyẹn kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ṣe ẹ understand kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe tẹ bá wúlẹ̀ síwájú ṣe báwọn dókítà náà sọ fún yín pẹ́ẹ́lì bímọ mọ́ ṣé wọ́n jẹ́gẹ́ bí eh, àwọn ọlọ́run tó dá yín ni tẹ bá kún fàdúrà yín ó possible kẹ́yìn náà bímọ náà ẹ wo ẹ wo kò sí nǹkan tó kọ lọ́run ní ọ̀rọ̀ mi báyìí. àǹtí di ọ̀la ẹ gbọ́ tèmi ẹ má torí èní bọ̀la jẹ́ ẹ má torí èní bọ̀la jẹ́ ẹ jọ ń torí ọ̀la èmi ń bẹ̀ ni o. ló dàá mo ti gbọ́. ẹ àǹtí di ọ̀la ẹ gbọ́ nǹkan tí mo bá yín mo ń advise yín gidi ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí. àǹtí láyọ̀ mú ni mo ti gbọ́ màmá rò ṣé ní nǹkan míì tẹ́ fẹ́ sọ. So òótọ́ ọ̀rọ̀ ni mo dẹ̀ ń bá yín sọ mi ìfẹ́ kẹ́ ka ọ̀rọ̀ mi sí nǹkan tí o dá. a ní màá máa rò ó. Yes, come in. Ah. Hey. Okay, Omi. Ah, how are you? Ẹ eh, kẹ́kẹ́ sọ. Ṣé wàá? I'm alright. So uncle? okay. Thank you. Ah, but Kwasi wá sí eh, Lámídé ńlé o. more, oh, more. More mọ̀ mo pè ó ní kí n dúró. Òun eh. náà sọ fún mi pé wà I ah, just break back a little. Okay. Abi, <sighs> Emma, máa Kim, kí n bá yẹn ṣe mo lè dáná dáadáa o. no fine. ẹ Okay. ẹ wà all right very fine. àbí ẹ máa mu omi juice àbí wine everything one ní freezer ó to to go? kí n tó máa bọ̀ bí mo ti jẹun mo ti mu ok. ok ẹ ṣe làtọ̀. definitely. Uh, kí ló tiẹ̀ máa ń ṣe yín àfojúsọ àfẹnusọ wẹ̀ la farasọ ẹ̀ tí ẹ̀ wú bẹ́ẹ̀ ṣàlẹ̀ wà ọ̀rọ̀ àìtẹ́ wà ókè. etí yìí ni owó fà mí lóúnjẹ ó ní mo ti jẹun owó fà mí mímu ó ní mo ti mu jọ má bínú kí ló tún kù kí ni nǹkan tó wọ́n fà mí ọgbọ́n. gbogbo ilé ìta tẹ̀ ń gbé súnmọ́ yín pé kẹ̀tì ẹ̀ gbogbo ẹ̀ kàn ń gbójú ẹ̀ ń dọwọ́rú ẹ̀ tí ẹ̀ ṣe. ṣé gbogbo eléyìí náà wà offering. yes no. Ah, ṣé ó rí èmi tó ń wo èmi gan nọ́mà. Eh. Ah, ṣé wo ń ṣe wẹ̀ bí ń gbé súnmọ́ mi èmi náà rí ẹ̀ ẹ̀rọ ẹ̀ ń bà mí. Oh. bọ́lá jẹ́ set up nǹkan wà táwọn ọ̀rẹ́ ẹ̀ ti ẹ̀ ti ẹ̀ set me up èmi ò ṣe o mo ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ṣọmọ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ò já rárá nà. màá máa ṣe set up pẹ̀lú mi máa ṣe sẹ́kọ̀ pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà. tó gbé lè tí ọ̀fẹ́. ẹ wo ìrọ̀rùn ló bá dé o. tèmi náà máa láìkì fúláwà eh. láti jọ ẹ. Ah, ah. ẹ̀yin lẹ ń jọwọ́ rú ẹ̀yin lẹ ṣe nọ́mà pẹ̀lú mi. kì í fìlà tó báyìí àtò mi nílò tọ ẹ òótọ́ ni o. ọmọ ọmọ ah. wọ́n ní rúùmù sí mi. ayé bíbá ẹ̀ la máa rẹ̀ ọmọ ibùkún tó ń ṣe láti ọmọ gbọ́rọ̀ tó ń sọ ó pè ní gbogbo ẹni mò ń gbọ́ kò ní jà fún ẹ kò ní jà fún ẹ bẹ́lẹ̀ fún mi kò ní jà fún èmi gbọ́ kò ní jà fún tó ń ṣe láti ọmọ gbọ́rọ̀ tó ń sọ ó pè ní gbogbo ẹni mò ń gbọ́ kò ní jà fún ẹ kò ní jà fún ẹ bẹ́lẹ̀ fún mi ẹ wo ní lọ mi gbọ́ ọ lè lọ kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ máa dùn kò ní jà fún ẹ ọmọ bẹ́ẹ̀ ó ga o. ìwọ ń ṣe bleblebble ṣe bí boyfriend ẹ ò tí ì fọwọ́ kàn eh. kí ni kémi wá sọ. tóbi ṣé ni èmi tó jẹ́ pé débọ̀ tèmi ó ti wọlé ó ti jáde ṣe bleblebble ṣe bí boyfriend ẹ ò tí ì fọwọ́ kàn. wèrè náà ni bọ̀dá débọ̀ yẹn tó fi ṣe wọn ni àwọn náà máa ó ti wọlé ó ti jáde. láti yan bá ń bá ru ọmọ burúkú yẹn sùn ó òfin pé bọ̀dá débọ̀ máa ti lárùn báyìí babe mo fi pé yẹ kó lọ medical check Eh? advice ni ah about it? Um, Do you like the place? Yeah, it's not bad. Ẹ ṣé gan. Ah. Ẹ ṣé àná mo dúpẹ́. It's fine, it's okay. Um, but in company, ni mo ní mo máa bí ẹ ti bá ti you know. Ah, I just want to know ibi tí mo bá ẹ lánàá yẹn. Kí ló kí ló especially at the time of the day. Like, ó ń bá so I said I was gonna ask you. Yeah, long story mà I have all the time in the world, so tell me about it. Ẹ imagine ẹ má jẹ́ kí n problem life ti me. A shame to pay. I really appreciate your help. Ọlọ́run mama, máa tún ti she náà ṣe àwọn ọmọ yá máa rá láàánú. O ṣe àdúrà tó gbà, Diola, <laughs> I don't, máa act smart but ẹ̀. Èmi tí wọ́n bèèrè ẹ̀kọ́ lọ́gbà and that's because I, I want to have an idea what you're going through. You know, a, a problem have shared is a problem I have solved. So just monitor them on talk to me. Èmi àtàwọn ọ̀rẹ́ mi la ní little misunderstanding tó wá fi di pé wọ́n lé mi jáde àtọ̀rẹ́ ní misunderstanding kò yé mi because èmi àtàwọn ọ̀rẹ́ mi máa ń ní misunderstanding mi ìdẹ̀ torí ẹ̀ lè kàn nù jáde ọ̀kan lé mi jáde you don't understand there's more to it that's what i'm not doing for the one day ọ̀kan ni mo fẹ́ kí o ṣàlàyé fún mi. ìkan lára àwọn ọ̀rẹ́ mi ló ká mi pẹ̀lú boyfriend ẹ̀ so ó dẹ̀ dìjà. Okay, okay. Let me tell you the story of my life. Diola, Èkó tó ń lọ Èkó ṣọmọ jẹ́jẹ́ o. Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú ẹ̀ o. Ah, ah, àbúrò mi, ojú ti sáré rẹ̀ àbí. Ah, má wọ̀ everything máa dà. ko kó ba lè dá náà ni mo ṣe wá mọ́. Ṣé ìgbà mo ti máa ń wá sádùúgbò èmi ò láìka àdúgbò yẹn, ọmọ ò lè dàgbà sí ìbà Èkó gbọ́n. Ó máa yàyà fúya ni. Èkó tó ń lọ yìí náà kó ba lè dá ni. Ṣùgbọ́n fọkàn ara ẹ̀ balẹ̀ kò sí kan tó máa ṣọmọ ẹ̀. Ti gbọ́ kò sí wàhálà wọn máa wà pẹ̀lú. <laughs> tí ká ètò máa lọlẹ̀ tí ṣú ni wọ́n máa pè ẹ́ òun náà á dẹ̀ máa pè ẹ́ ṣùgbọ́n. dá wọn lè wí bẹ́ẹ̀. ìyàwó wọn dẹ̀ náìsì mi gan-an everybody nílé wọn wọn náìsì mi wọn gba gc fún mi kò pẹ́ wọ́n bá mi get ibi kan tí màá máa ṣe coaching ká tó bẹ̀rẹ̀ exam ibi coaching class yẹn ni mo ti pàdé ọmọkùnrin kan tàjọ máa ń kàwé ó máa ń kọ́ mi láwọn nǹkan tí kò bá yé mi. pẹ́ ó dẹnu ìfẹ́ kọ mí a sì bẹ̀rẹ̀ sí fẹ́ra wa ni. àfíìsì ló tún ní kẹwàá kọgbọn ẹ. àyélé o àyélé o. sẹ́ni mara kẹfà ló. àyélé o àyélé o. sàgímọ̀ níjọ. ọ̀fun ni lórúkọ mọ́díyẹ. wọ́n fẹ́ kó dìde erin lọ́wọ́ ẹni. ọ̀fun ni lábẹ́ tí a tí wọ́n fẹ́ gbòdìdì adé lọ́wọ́ ayé o ayé o. dúníà ayé le o ayé o. kórí má fi wá fáyé mu ká má fi ra wá fáyé mu torí kírakítá kírakítá àwa kò jọ àwọn kan lójú eh, eh, ó ń bá wọn kan nínú tálámọ̀ tí ó dùnnú sóńtòun jùmọ̀ wà nínú kó rí gbani lọ́wọ́ irú wọn àwọn kan wà ẹni lásán ni wọ́n lójú ayé ṣùgbọ́n láyé ibì kan àgbà ni wọ́n kọ́lọ́run má jẹ́ ṣerú wọn ká má lọ fẹnukọ níwájú wọn Èdùmàrè dábọ̀ Èdùmàrè dákun o Èdùmàrè dákun o chai torí ayé le wọ́n lè sọ ọlọ́mọ dàgbà. bí mo ṣe lóyún nìyẹn nígbà tí mo sọ ẹ̀rù bà á kò mọ nǹkan tó máa ṣe èmi náà mi ò mọ nǹkan tí mo máa ṣe nígbà tó dẹ̀ jẹ́ pé àwọn parent ẹ̀ ṣì ń bóun náà ó ṣe sá lọ. Jọlá. Ògbọ́n mi ń pè láti ẹ̀kan látọjú wíńdò ọ̀dọ̀ rẹ̀ bẹ̀. Ara àbó dáhùn. Ìgbọ́n oh gbọ́ kí ló ṣe ẹ́ ó fẹ́ gé ìkànnà ẹ̀ ló blade náà kí ló ṣe ẹ́ lójú odò ni o gẹ́ nǹkan tí mò sọ mo tí mi sọ ni pé bóyá o gbé ojú sókè òróró tó fi ń sebẹ̀ bóyá o dá sẹ́yìn ojú ẹ̀ ojú ẹ̀ wá fi ń dáadáa tó dẹ̀ ń glitter. rárá sá. ẹ̀yin ojú ẹ̀ ò dá nǹkan sí i o ti lóyún. Ah, e, èmi ò lóyún o mi lóyún o mi lóyún mi lóyún rárá o. ìwọ ò lóyún èmi mo ní àbí diola ò lóyún mo ń parọ́ mọ́ ènìyàn àbí o kí lọ sọ fáwọn èèyàn àbí ṣé kí lọ sọ fáwọn èèyàn pé o ti lóyún àbí. kí n jọ. báwo ló ṣe jẹ́ ta ló fún ẹ lóyún. èmi náà mọ̀ láti bí oṣù méjì bí oṣù bíi márùn-ún bí oṣù méjì bíi two months báyìí ni mi ti rí nǹkan oṣù mi. ó rí pé èèyàn burúkú ni ó rí pé aláìdá èèyàn òun ló jẹ́ àìmọye àwọn èèyàn òun ló ní nǹkan gidi lọ́kàn tó ń rò tó jẹ́ nǹkan dáadáa nípa ẹ̀ ìbájọ́ ọmọ ẹ̀ ni mo ṣe nǹkan báyìí fún ìbájẹ́mi àtọmọ ẹ̀ lájọ ṣe nǹkan yìí ó nìyẹn sìn ó fi oyún yìí ó fi bà gbogbo ẹ̀ jẹ́ pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n gba ìsọdọ̀ tí wọ́n ní kó wá ṣe àwọn papers ẹ̀ kó wá tún ṣe ń bì ó ní kí n gbóhùn wálẹ̀ hmm, tí n bá gbóhùn yẹn wálẹ̀ n tó wà ní kùnrin ní gbọ́rọ̀ ẹ̀ wálẹ̀ ọdún oṣù mẹ́rin pẹ́ jù hmm, hmm, ṣé òun fúnra rẹ̀ máa gbé wálẹ̀ gbogbo ayé kọ́ ló máa padà rí ó wá bà wọ́n lójú jẹ́ǹsìn ibo ni kò fojú sí ṣé ò wọ́n lóore nìyẹn àbíkà kọ́ ló ṣe fún wọn kí ló wá fẹ́ ṣe ń sìn pẹ̀lú oyún èmi tiẹ̀ rò bóyá kí n sá lọ kí n lọ bí. èèyàn burúkú ńlá nìyẹn èèyàn burúkú kékeré ó mo pè é tẹ́lẹ̀ èèyàn burúkú gbàǹgbà ó yẹn kó o sá lọ kó máa wẹ̀ káàkiri. wà wá bímọ yìí sìn wà á tún ṣèkà fún rẹ ta ló fẹ́ bẹ tọ́mọ ibo ló fẹ́ bímọ yìí sí wà wá jìyà fòdìdí ọdún bíi márùn-ún mẹ́fà tọmọ yìí máa fi gbọ́njú ó ba ayé ara ẹ̀ jẹ́ nìyẹn kí ló dé tó yọ gbogbo rádàràdà tó wà nípìn kúrò kó má bàa fi kékeré kó fi bàrìn àjọ ẹjẹ́ fòdìdí ọdún méje ọ̀ mẹ́wàá ní ọ̀rọ̀ àmì òsì a máa bá wọn sọ wọn ní gbọ́ gẹ́rẹ́jẹ́ gẹ́rẹ́jẹ́ gẹ́rẹ́jẹ́ gẹ́rẹ́jẹ́ gẹ́rẹ́jẹ́ gẹ́rẹ́jẹ́ kiri èmi ṣàmọ nǹkan tí màá ṣe fún ẹ o láti fi help life ẹ máa wá nǹkan kan tí ò ní dẹ́ ẹ lámù tí wàá kàn lò tí gbogbo ara ẹ máa wálẹ̀ pẹ̀sẹ̀ kì í ṣàrú àwọn ètò wọn máa ń lò tán fi ń ba oyún jẹ́ tó máa fẹ́ ta ayé èèyàn náà bá ti fún ẹ báwo tiẹ̀ dé mọ̀ pé oyún ti kúrò lára ẹ̀ á kàn dàbẹ̀ ní pé òun ṣe menstruation ni ó ti tán. so faramọ́ pé kí bẹ́ẹ̀ wá nǹkan tí ò ní dẹ̀ láàmú tó ò ní pa ẹ́ tó máa ṣe wọ́ọ́rọ́wọ́ abo ti jẹ́ kọ́mọ̀ tẹ́lẹ̀ máa lọ. Diola wá wá wá wá. Diola ṣé ńgbà tí olóyún tó ní náà ní díẹ̀ tóbi sí ni àbí òwò nǹkankan báyìí ni. ìdí ẹ̀ lura wọn ni mo rí lọ ó lura ṣé òwò nǹkankan ni. má rí yín lẹ́tà sá. wèrè kò fẹ́ bá plan mi jẹ́ mo ti mo ti ronú pé ọjọ́ kan máa wà ló dẹ̀ fẹ́ fi nǹkan kékeré ó fẹ́ fi bàjọ́ lọ lóyún wèrè máa mọ bí mo yẹn máa yọ oyún yẹn máa yọ dànù ni èmi àti àjọ máa wà ọdún méje màá tàn ẹ́ tàn ẹ́ tàn ẹ́ àyè ṣe ara wọ ìdí yẹn a lọ tóbi wá ṣá. rárá sà láàrin ìṣẹ́jú kan ìdí yẹn lè gbọ̀n kí n máa wọṣọ kó máa wà wọṣọ tí ìdí dẹ́ ń gbọ̀n báyìí pẹ̀lú aṣọ <laughs> ní akọrin ayọ̀. Hmm? Ah, ah. Allahu Akbar ah, bàbá yìí tẹ̀sẹ̀ yìí pọ̀. kò yé mi. ó pọ̀ ẹ torí ìgbádùn ara yín ẹ bòdì ìdílé jẹ́ báyé jẹ́ nǹkan méjì lẹ bàjẹ́ yìí ọmọ tí ń bọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ padà ẹ̀jú wà eléyìí gan lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni bí àìsàn bí kùtìláàtì àwọn ọmọ tí ń bọ̀ kílẹ̀ pa wọn fún un èyí ò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mú dè bá mú ẹlẹ́ẹ̀kejì ìyá tẹ ṣẹ́yún fún gan òun ipò tó ń gan wà ipò tí ò da ni kò lè bímọ mọ́ òun náà ń bẹ lórí àdánwò báyìí èyí ò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó lẹ ti fẹ́ yàn ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí o tilka dáàrò lè àkàrà nàìjí àlùhà lílẹ̀ dínà láàyò ìdú na òlú wàn fílẹ̀ àgìdì wàlà fàsádà wàlà àkìbá tún délé mutakin ẹ̀rù tó wà parí sí báyìí ilé ni òtò yìí o ẹ wo bó ti rí. ẹ bá bẹ èmi ni mo fa gbogbo ìṣòro inú ayé mi ẹjọ́ ẹ bá. ọlọ́run bá kọlọ́ba aláforíjì o nítorí pé àkọ́wá yìí sọ fún wa pé wà á mọ̀ yà á mọ̀ lè sùúrà a ò yẹ sílímù nàfṣáwù bẹ́ẹ̀ bá ṣàìdá tó ń ṣe tí ò dáa tó ṣàbòsí fúnra rẹ̀ súnmọ́ yẹ sẹ́gifúrúlá tó wá tọrọ àforíjì ọlọ́run ṣàdéhùn pé yẹjúdù láhàgà fúnra rahima àbọ̀lọ́run lẹ́yìn tó foríjì wa kò sí tó kù táwọn ṣe jọ́ kẹmọ́ wá foríjì lọ́jọ́ ọlọ́run ni o ìnàláha gafuru fàdúrà ẹ fún sàrà a ti mọ ibi ti wọ́ báyìí kò sí wàhálà mọ́ ibẹ̀ ládàájú kọ ọlọ́run kò foríjì wá o àmín ẹ dákun o ẹ dẹ́kun o ẹ dẹ́kun o tábàáyé ti fúra yín kò bá pàdé jù báyìí lọ àmọ́ ọlọ́mọ náà ni wọ́n ń kú yìí lórí ẹ̀ṣẹ̀ ti yín ẹ ò bí lè ṣe rí ọlọ́run foríjì wá àmín àmín ọlá nàbẹ̀wá Muhammad hmm. ọlá la hawla wàlá illa billahi kí olúwa kí ó gbọ́ ohun ẹ̀bẹ̀ wa ṣe rí ara bẹ̀rẹ̀ ẹ ti rin àwọn ìrìn àjò kan tí ó ti lòdì sí ọ̀rọ̀ lọ́run gẹ́gẹ́ bí arákùnrin mi ṣe sọ fún wa. ṣùgbọ́n aláàánú lọ́lọ́run ó dẹ̀ ká mọ̀ nínú ìwé mímọ́ yìí pé nígbàkigbà tí ẹlẹ́ṣẹ̀ bá ti ronú pìwàdà tí ó dẹ̀ ṣetán láti kọ àìṣedéédé ẹ̀ sílẹ̀ òun ọlọ́run ṣetán ní àánú òun láti dáríjì èmi á wá rọ̀ yín gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ṣe tí ẹ bá lè bá ọlọ́run rìnrìn àjò pẹ̀lú àwẹ̀ àti àdúrà fún ọjọ́ mẹ́ta àdúrà tí mò ń sọ ẹ fi àwẹ̀ àti àdúrà ẹ fi bá ọlọ́run rìn ẹ tọrọ fún ẹ̀mí àánú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹ lè ra ànúgbà tí ẹ bá ti lè ṣe léyìí tó ọlọ́run mi ò ń ṣe ọlọ́run ọ̀dájú. kò sí tẹ ní kí n ṣe tí mi ò ní ṣe mo ti ṣe tán láti ṣe gbogbo nǹkan tọ́lọ́run fẹ́. ẹ̀yin ti ṣe tán láti ṣe nǹkan tọ́lọ́run bá ní kẹ́ ṣe praise the lord praise the lord ẹ ṣe wá rè nígbà tẹ́ ti ṣe tán yìí tí ẹ bá ti ṣe tán ṣe sọ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láìpẹ́ àwa náà máa wà nínú ilé olúwa ń bí a máa fi àdúrà jagun fún yín. ẹ jẹ́ jẹ́ ká gba àdúrà. olúwa ọlọ́run àánú. kórìí má fi wá fáyé mu ká má fi ra wá fáyé mu torí kírakítá kírakítá àwa kò jọ àwọn kan lójú báwo la wá ti fẹ́ ọ̀tọ̀ onígun ọ̀rẹ́ jẹ́ agbóhùn àdúrà sókè ẹ jẹ́ agbẹ́ àdúrà fún arábìnrin wa yìí kí olúwa kí ó dárí ẹ̀ṣẹ̀ jì nítorí kó sọ fún wa ní ìwé mímọ́ ó ní pé tí àwa bá ṣetán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa òun á ṣe kí ni òun á dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ẹ jẹ́ agbẹ́ àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ fún arábìnrin ó jẹ́ ká gbàdúrà ẹgbẹ́ òsókè. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run àgbáláyé o ah, bàbá bíbélì wípé wọ́n sàmì ẹ̀sìn oríta náà wá dúró ọlọ́run mo bẹ̀bẹ̀ olùwà dáríjì olùwà dáríjì arábìnrin rẹ dáríjì arábìnrin rẹ olùwà dáríjì. àmín àmín. orúkọ jésù olùwà dáríjì olùwà dáríjì olùwà dáríjì olùwà dáríjì àmín. àmín. àmín. ẹ wá gbóhùn àdúrà sókè ẹ sọ fún ọlọ́run arábìnrin ṣe rí ibi tí a dé yìí ọlọ́run ti wà ní àmì wa ó ti ń fi àwọn agbára ẹ̀ wọ̀n ẹ sọ fún ọlọ́run mẹ́mí yín pé ohun tí ayé ti rò pé kò lè ṣe é ṣe nínú ayé mi ohun tí ayé ti rò pé òpin ti dé sí nínú ayé mi ohun tí ayé ti rò yín pé mi ò lè ṣe mọ́ ọlọ́run sọ pé òun ti ṣetán báyìí láti ṣíjú àdúgbò yìí arábìnrin ẹ bá ṣeré níwájú ọlọ́run ní wákàtí àwàyè ó yẹ gbé ohun àdúrà sókè ní ẹ̀mẹ́ta ẹ pè ọlọ́run Joseph Ayọ̀délé Babalọ́lá lẹ́mẹ́ta ẹ pè orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ pè ọlọ́run tó dá mi sáyé o ẹni kó ṣíjú àlùwọ̀ mi ohun táyé ti rò pé kò lè ṣe é ṣe mọ́ kó ṣẹlẹ̀ láyé mi ó yá àdúrà. orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọlọ́run Joseph Ayọ̀délé Babalọ́lá. ayé lè o ayé lè o. lóru romọdìyẹ wọ́n fẹ́ gbòdìdì erin lọ́wọ́ ẹni òfun ní lábẹ́ sí ajá wọ́n fẹ́ gbòdìdì adé lọ́wọ́ ẹni ayélé o ayélé o ayélé o ayélé o pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà ká má ṣẹni tí ò yẹ o ọ̀pọ̀ aláǹgbá dakùndélẹ̀ àwùmẹ̀ tínú ń ro nínú gbogbo wọn orekele wa rọra ṣe no be everybody you go fit fight o jẹjẹ o jẹjẹ o jẹjẹ o jẹjẹ o ja alabẹla ee abunibi ẹni ńlá yìí egungun alẹ koko tó bá ti débi ìjà ọkọ ò gbádùn rẹ nílé ọmọ ò gbádùn rẹ nílé ara ilé.